pọ̀ lára àwọn èèyàn àìka ẹ̀sìn kún ó pọ̀ lára àwọn èèyàn ẹni tọ́lọ́ bá kan wá sanú náà ni wọ́n pe á lóò wọlé léyìí tẹ́bárìyàn ẹ̀yẹ máa dá sí ọ̀rọ̀ àbí kẹ́ máa wo ìṣesí táwọn èèyàn bá ń jà láàrin ọkọ àtìyàwó tẹ́bárì ọkọ tí bá ń báyàwó rẹ̀ jà tọ́ba ní kì í dáná lásìkò kìí ṣe kíní kan kìí ṣe kódà àwọn bàbá rẹ̀ wọ́n lè yọ ẹgbàá wá láti lé wọn wọ́n lè lọ nínà ẹ̀ námọ́lé ọkọ rẹ̀ àwọn tó bá ní kìí kírun lásìkò sí ti ń bá yà sí náà nù à ń náà fẹ́ àkóyà báwọn àwọn òsè ẹni pé kìí kírun ni àwọn tí èkó àbíkó wá ní ìyàwó òun kọ́ lọ hijabu ẹ sì rí wọn sì dìde láti ilé wọn ọmọ tó ti kó lé ó ti kó lé wọn o àwọn náà wọ́n sọ pé kò sí wàhálà gbogbo tó ọkọrin náà ilé ọkọrin náà mọ́ lọ nílùú yìí nílọrin yìí ẹ sì rí ohun tó ohun tó kílẹ̀ ni o kóbìnrin ó wò pé ah gbogbo à ń so ọ̀já mọ́rùn yìí à ń so àwọn ìborun kí n tó máa fi ṣẹ́gi pé ah èmi ò lo kí ní ìṣẹ́gi yìí mọ́ ìfisọ́rùn mọ́ asẹ́sẹ́gì ìyá mi ò fi kọ́rùn ìfi borí mọ́ ipe hijab ní mo lò ẹ sì rí àwọn bàbá rẹ̀ láti lé ọkọ láti lé ìyàwó yẹn wọn ó sì rán ẹni wá gbẹ̀rẹ̀ wa ọkọ̀ lọ́lẹ́ bá wà bọ́ ọkọ̀ òun náà gbẹ̀rẹ̀ bá kìlọ̀ fún bó ṣe fi ọmọ wa nù bó ṣe fi ọmọ wa nù ẹ wá nílẹ̀ nìkan nu wọn tí ó ní pé ẹ wá o ẹ o ṣé bá mi pa fọmọ yìí lọkọ nítorí wọn kọ ọkọ rẹ kó fi ṣe ẹnu wọn kò ní pam lórí àbòsí òun sòun ni pé nípa ọ̀rọ̀ ẹ̀sìn àìka ẹ̀sìn kó máa ń pọ̀ lára àwọn èèyàn tó bá wá rí àáfàá kan tó náà bá wá dúró tó bá ní ẹgbọ́lọgbà àtẹ̀sẹ́gì náà ni ẹjọ́ máa fi borí kí nǹkan àwọn ìyá rẹ̀ náà fi borí nu wọ́n sì wà àlìjánà so ẹ ẹ kàn rí pé gbogbo àwọn fámìlì náà kan tó dá tẹ̀lé ni pé ẹ ẹ náà làbá náà tó wí yìí o àmọ́ tó bá rí àfáà yẹn táfáà yẹn náà bá sọ fún ẹ pé ẹ wá ẹ wá sẹ́ẹ̀rì hmm. tọmọ yìí tọkọ rẹ̀ ń sọ fún yìí òdodo ní bá ara wọn lè balẹ̀ díẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà òun ò ní gbọ́ òun ò ní gbọ́ so òun ni pé àwọn tó bá ń jẹ́ oníkéwú ìpa òdodo máa yóò jẹ́ ìdí kan tó ṣe pé rí pé ìdí yẹpẹrẹ kan ni yẹ̀ṣẹ̀rú nàbí ìsàmẹ̀nán kọ̀lélà ẹ máa wo àwọn bídáwò oríṣiríṣi sẹ́mọ̀ tó ẹgbẹ́ ní tó bá lẹ́sìn ọlọ́run ọba ṣe ẹ kẹ́rù tiẹ̀ máa bàyàn tó pẹ́ méjì ẹjọ́ kéwù ni èmi àtọ̀rẹ́ rẹ wà àtọ̀rẹ́ rẹ jọ kéwú ni ẹ wá jọ bẹ̀rẹ̀ sí ní jẹun lóko bídíà ni gbàtú yálẹ̀ nìkan kẹ̀ kó búrẹ́kì pé a ẹ lọ́mọ àti bọ̀tán yìí ò ní da tẹ́ ẹ bá ń bẹ́lẹ̀ yìí kì tó ti yé mi kí n máa fún àwọn olówó lọ́rùn níbi àdúrà àwọn alájí wa náà rèé ẹ sanwó àlùbáríkà lónìí èmi ti mọ̀ yín dáadáa ìyẹn rẹ̀ lọ́wọ́ <laughs> ẹ̀ lérí wọn o àwọn ẹsẹ̀ kí ni ìfún wa o aná tó pé tí ọmọ wa bá kinu ṣe pé ẹkẹrù ọlọ́wọ́n bọ́ báyàn pé akíní ń ṣe léyìí tó wọ́n ò ṣe má pé tí báyìí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni sáwa ní pẹ́ẹ́nu olè òdò ni kọ́lẹ̀ ẹnu olè òtún dùn tẹ́nu wọn gan àbí sáwa ní kọ̀rọ́nà ni tó hmm, ń kẹ́wọ̀n pé ń ṣèlú léyìí má so àmọ́ yẹnì ìṣirọ́ bí ìsàmànà ń kọ́lé ìlànà ìpàtàkì nǹkan yẹpẹrẹ nǹkan yẹpẹrẹ tọrọkọbọ tó máa rí iná ni kò ní jẹ́ kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè tẹ̀sídìí òdodo ìtò wa burú jù oníkéwọn tó wa mọ̀ wá sọ pé n táwọn ń ṣe yìí kọ́jà tó wo ìlànà àwọn bàbá yìí àwọn kan tó ń takò wàláì fìtínà ẹni wọn ó di méjì lọ́dọ̀ ọlọ́run fìtínà pé òmòdodo ọ̀ọ́lò fìtínà ẹlẹ́ẹ̀kejì òun ni pé òtún wá tó ń takò àwọn míì ń bẹ yóò sọ fún ọ pé amọ̀kúrò lè ń sọ ẹ̀sà fi wálẹ̀ wá báwọn náà kò sí ní takò yín kò ní takò yín ọkàn máa bá tiẹ̀ lọ ni yọmọ jẹun tiẹ̀ lọ yọmọ sàṣà jẹ yọmọ tọrọ bára tiẹ̀ ti ń tọrọ lọ yọmọ lọ àwọn èèyàn lọ́rùn gbà torí gbogbo ẹ̀ ló kó sọ́dọ̀ àwọn àfa yẹn bára ń bẹ ìlọlọ́rùn ìlọlọ́rùn ń bẹ tó pé ẹlòmíì kó délé ọmọ wọn pé ah ah sáwọn hàn yẹn lè màdé níbi òde yìí kí wọ́n ìfẹ́ náwó tó báyìí wàá tó pé aláàjì ẹ̀ wò ju oyin ten thousand wọn fílẹ̀ ń níyìn ọlọ́run jà rí wọn pẹ́ gbogbo ìjọba yẹn sọ pé àmì àmì ẹlẹ́mẹ̀ta ni ẹ ṣe fún wọn arzikì wọn ò ní kò ní dojúbolẹ̀ ẹ sọ pé àmì ẹtùmọ̀ ní wàrà fáánà ọmọkẹ́ náà aliyah ẹ wò ó ti sọ pé ten thousand lọ́nà kàlájì òní sẹ́ni kó ti fọkùn sí lọ́rùn nù ipe lónìí yìí náà tó o bá ti ná tó ten tó o bá ná ju ten thousand lọ kọ́ ná dédé ten thousand ni bàbá náà olówó náà wà pé mo wà á dáná báyìí so ìṣẹ̀mí táwọn èèyàn ń ṣe nìyẹn yashtaruna bihi thamanan qalila so ìṣesí àwọn Yahudi ni àwọn ni wọ́n ròdodo wọ́n sì fi pamọ́ nítorí nǹkan yẹpẹrẹ ayé yìí ẹyẹ tó padà wálẹ̀ sí ẹ̀ ẹni pé táwọn níbi díẹ̀ sangele ti lásán òun ẹni tóun náà ń ṣe súnà nàbì sallallahu alaihi wasallam tó ṣe pé ẹ ti wá ń wo pé ah, ah, agbègbè súnà lẹ́nu yìí ń gbé wa lọ inú ọkọ̀ súnà lẹ́nu yìí kó wa sí ní wà wá lọ ọkàn wa dẹ̀ kan náà lẹ́lẹ́ rí i pé ọfẹ́ máa kì í bọ́nú ọkọ̀ ẹ máa gbé wọnú ọkọ̀ àwọn ẹlẹ́gbẹ́ láti máa wà yín lọ gbòǹgbòǹgbòǹgbòǹ ah ẹ wá pé ikhwanu muslimun ìròrí wọn lọ fẹ́ máa tà fáwọn èèyàn yìí ẹ máa kó wọn sínú ẹgbẹ́ ikhwanu muslimun so ẹ̀yin kan wá dìde pé ah, ẹ wá ṣe ń ṣe mistake ni àbí ẹ mà ṣé ẹ mọ̀ ní abẹ́ ẹ mà nítorí ẹ̀ dára lójú náà ni pé bóyá wọn ò mọ̀ ni ẹ wá iṣẹ́ lé ẹ wá ń lọ ẹ wá ń bọ̀ ẹ wá ń lọ ẹ wá ń bọ̀ ìgbẹ̀yìngbẹ̀yìn ẹ wá rí i pé àwọn ẹni yìí mọ̀ ń pa rẹ̀ torí pé kí ni ìgbà tí mo pèdé èmi náà ni mo pèdé wá sí nìsín mo wá ní afa Saad wọ́n bá mi sọ̀rọ̀ lórí àwọn kí sọ pé lápèjúwe wọ́n bá ń sọ̀rọ̀ lórí àwọn oníjàlábí bá ń sọ̀rọ̀ lórí àwọn oní jálàbí abákanyẹ́dé bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ń jálàbí lọ́ba ní àwọn oní jálàbí wọ́n bẹ̀rẹ̀ nígbà báyìí bó ṣe bẹ̀rẹ̀ ní bó ṣe dá wọn lẹ́ni ń kálukú dákẹ́ ń gbà wọn gbàtọ́ wá di pé ń jálàbí a máa ṣẹbọ ń jálàbí a máa wo ìpẹ́ kí wá dìde kójú mi wá lé kí wá dìde ìwà rí ẹ̀rín rí má ìwà mì lérí ìjòkó ìwà ń gbọ́n lérí ìjòkó a ṣe rí pé tí ìbá tèmi gangan ọba jẹ́ oníjàlàbí ń jẹ́ kí ni ń jẹ́ olólùfẹ́ oníjàlàbí a jẹ́ pé àwọn oore mo fẹ́ kọ́ pé àwọn èèyàn sì di jàlàbí ni mo fi sọ pé sọ̀rọ̀ ń pa jàlàbí mo fẹ́ kó àníbàmí darí àwọn èèyàn sí di jàlàbí tó bá tiẹ̀ rí wọn darí kí aburú jálàbí kan máa rìn láburú mọ́ kaburú jálàbí ó fúyẹ́ sẹ́mi àwọn èèyàn sòrú ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ lórí ikhwanu muslimun wọ́n wá ní ikhwanu muslimun ara wọn ni àwọn tàdámúnù ara wọn ni tmc ara wọn ni tàáwúnù ọwọ́ ń kà wọn ọwọ́ ka ogun aburú wọn tán bó o ṣe wá ń kà lọ́wọ́ lójú mi ti ń le lára mi ti ń gbọ́n. sòwà tó wáyà ni mo wá rán rí mọ́ lọ́wọ́ síbí mi náà mo pè ọ́ bó mo ṣe tún mọ́ rán rí mọ́ lọ́wọ́ ìyìn jẹ́ káwọn jálàbí ó dìde kan ṣe kí kí wọ́n rí fúnra wọn so tí ma wá wò pé kí ló dé ẹ mọ̀ rí pé yẹ̀ṣtẹ̀rú nàbí yí sàmànà qalilan wallahi nǹkan kékeré yẹpẹrẹ kan náà ní ń wọn ó lè jẹ́ pé ìfẹ́ káwọn jálàbí yìí rí mi sí èèyàn bú ni ó lè jẹ́ pé ah, àwọn ènìyàn náà ń bẹ lára àwọn tá a fẹ́ lò àbí àtijọ́ ah, ń ti papọ̀ àti wọra wa a ní ẹ má bá wọn ṣe má wọn ni ń jò gan ń jò gan ní tamilọ́jì jálàbí gan bẹ̀rẹ̀ ń jò fúlọ́ bẹ̀rẹ̀ kò pọ́pọ́ ọdún tamilọ́jì jálàbí tamilọ́jì jálàbí ọ̀pọ̀dún ọ̀kọ̀ gbọ́dún ọ̀kọ̀ pọ́pọ́ ọdún wáyé sèmi tó pé mọ rẹ́ẹ̀rin sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ojú mi wá lé ìwọ̀n bínú lórí ìjòkó sómi pé mo ní nǹkan kan tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí mi nù nípa ọ̀rọ̀ yẹn sùúrù àwọn ìṣesí ìṣesí tó lágbára fẹ́sìn ni olúwa ní gbúrú àwọn tó máa ń ṣe báyìí tó ṣe pé n ti ń dààmú wọn òun náà ni yẹn ìṣẹ̀rú nàbí ìsàmẹ̀nẹ́n kàlílà tó wá ṣe pé owó ní ń dààmú wọn tó yẹ pé ọ̀nà pé ọ̀nà tá à ń ti ń jẹnu ẹ má bàjẹ́ ẹ má dàrú olúwa ní ulaika ma yaquluna fi butunihim illa an-nar ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala olùgbọ́n tí bá ń wúrú wà báyìí gbogbo tí bá ń rí lọ́nà yẹn tí ń jẹ lọ́nà òun iná náà ní ń jẹ sínú rẹ̀ iná lẹ́nìyàn jẹ sí inú rẹ̀ wala yukallimuhumullah ẹni tó bá rí òdodo tó wá torí nǹkan yẹpẹrẹ kan ló fi pátì ọlọ́ni mi ní bẹ́rù ẹnìyẹn sọ̀rọ̀ tó bá dijọ́ gbin dàlùkìyàmà ẹni tó lọ́wọ́ ọba sì bá sọ̀rọ̀ ìyá ńlá ni ní ọjọ́ gbin dàlùkìyàmà o kì í ṣe nǹkan tó rọrùn kọ́lọ̀ ní lágbájá ìní bá ọ sọ̀rọ̀. wala yuzakihim ọlọ́wọ́n bá ní mi ní fọwọ́ mọ́ ẹni fọrú ẹnìyàn mọ́ láéláé ẹni pé kò ní mọ́ níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n bá ṣẹ̀ èmi ọlọ́wọ́n bò ní sàfọmọ́ rẹ̀ fún ọlọ́wọ́n bá ní walahum adhabun alim olúwa ni wọ́n jẹ ìyà ìyà tó le kókókókó kọ́lọ́wọ́n bá kó làwọn mẹ́ o gbogbo irú nǹkan yìí lọ́yẹ̀ kí ọmọ rántí tí wọ́n bá wà nídìí ìbàjẹ́ kan àbí tí òdodo kan bá hàn sí yàn kí wọ́n má jẹ́ kó pẹ́ tí yóò fi tètè kú mbẹ́ tí yóò fi tètè kú ndi rẹ̀ torí pé kí ni gbogbo ẹni tí wọ́n bá ní òdodo lò tó lódodo lò ẹsẹ̀kẹsẹ̀ tó òdodo bá ti hàn sí náà ni wọ́n máa kú nídìí nídìí ọ̀rọ̀ pé ah, ah kí làwọn á kí náà ni mo ń sọ fẹ́ nìkan gbàtà yọ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìṣepọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ń fi súnà bojú sọ pé ní súnà làwọn pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n ní àwọn ọmọ dáadáa àwà papọ̀ pẹ̀lú wọn ẹlòmíín bẹ́ẹ̀ nú àwọn èèyàn tó yẹ pé kò ní farabalẹ̀ kò ní farabalẹ̀ wọ́n lè lómi ìgbà tó ń sọ tiẹ̀ òun lè máa mú wá pé à ń bínú wọn ní jèrè ń bínú wọn ni láwọn kílè yẹn máa ń bínú yàn sí tó bá ní pé bínú ni ìbínú ni àmọ́ ìbínú yẹn yìí ṣe ipe ìbínú tó ti ń bẹ tipẹ́tipẹ́ ni ìbínú tó yẹ ṣẹlẹ̀ ni ìbínú tó yẹ ṣẹlẹ̀ ni torí pé kí ni bó lè yóò ṣe máa yọnu sẹ́ni tó ṣe pé ẹjọ́ ń bọ̀ látọjú ọ̀nà ẹjọ́ ń bọ̀ bí a sàwọ́ sọ́tò mọ̀tàdàn adédokun habibullah wàrà wọ́n ní ẹjọ́ ń bọ̀ ẹjọ́ ń bọ̀ gbogbo ajọ́ ń kóra bọ̀ ẹnìkan bá dé orígun kan bàtà dé junction kí ló yẹ ká ṣe bí táwọn lọ́nà ló yẹ ká jọ máa kájọ máa lọ lẹ́ẹ̀kan náà ẹnìkan bá wẹ̀ ẹ̀gbẹ́ báyìí wá ní èmi lọ́ọ̀yà yìí à má lọ bẹ̀ ọ̀nà yàyí lọ́nà ibi tẹ́mi ọ lọ nù o àwọn kíní ní ń gbà yàyí ibi tẹ́mi ọ gbà nù o sùkọ́ wò pé sẹ́rí bí n bá ti yà sí àyìnbó mọ̀ kí gbogbo àwọn tí ń bọ̀ yìí àwọn náà ṣe kíni wọ́n yà síbẹ̀ ni ṣẹ̀pẹ́ntẹ́jọ́ ń bọ̀ òun ẹkọ ìtì máa pariwo fáwọn èèyàn ah wá wá wá wá wá má lọ bẹ̀sẹ̀ eré ní pariwo fún sí ń rí tàwọn tí ó mọ̀ pé wọ́n tó ń wọ́n tẹ̀lé so náà ni ẹni tó bá ń jẹ́ ẹni tó nímà bí àwọn Yahudi tá à ń sọ yìí wàláyà aburula ńlá náà ní ń bẹ níbi kí ó rí òdodo kó má tẹ̀lé kó rí òdodo kó má lò kọ́lọ́n kó má ṣe wá bẹ́ẹ̀ ẹ̀dá kò sírú stéèjì yìí lè wọ́n arúgbó lè lò ó òdodo tó ṣe pé pẹ̀lú àwọn tó bíyàn àwọn tó kọ̀rọ̀ ní kéwú àwọn tó ń jẹ́ ọ̀rẹ́ téèyàn jọ dàgbà láti ilẹ̀ ìyẹn rọra dó pẹ̀lú ọpẹ́ ah, ẹ̀ní bọ́ ọ lọ lérí eléyìí má ẹ̀ní bọ́ ọ lọ má kódà pẹ̀lú àwọn òbí téèyàn ní di sínà ǹjọ́ mi náà tó lè gbé nǹkan mi jáde ní wọ́n pé ah, ah, àní mi lè lọ pẹ̀lú eléyìí o sì ní lọ pẹ̀lú rẹ̀ bí kulli ihtirami wa tawadu ò ní ṣe nǹkan yẹn pẹ̀lú àpọ́nlé tó ga jù ó sì ní ṣe gbà tí bàbá bá jáde ní ìtọ́ bá ní ọyá wáyà yín ó sì dé má bá ń ka kínní yìí wọ́n ní ọmọ ká orí pé náà ń kàlẹ́ ni wọ́n bá ń ka òun sì ń wò báyìí ká òun sì ń wò ká jáde sẹ́ẹ̀ ó sì ká òun ní ká ní òun sọ kankan ẹ̀dá jáde kúrò lọ́mi o sì jáde sẹ́wọ̀n kan sẹ́ni pé ntẹ́niyẹn fẹ́ kó o ṣe o ò ṣe òbí rẹ ni o bàbá rẹ ni o bi kulli ihtiram wa tawadu' o bá ṣe o bá kà torí pé kí ni o fẹ́ ran tó ti rí tí wọ́n ti lè pa burú nìyẹn o fẹ́ ràn wọ́n lọ́wọ́ lérí ẹ̀ so ó sì wá jẹ́ pé nìkan ọ̀kọ́ mi kéwú ọ̀kọ́ mi kéwú ọ̀bọ mi so ó sì wá mọ wá lọ bí tí ò dáa tí wọn á ní kí wọn máa kí n máa fi rí tẹ̀lé ọlọ́bẹ̀ sẹ́ni pé kọ́ra tí tí èèyàn bá rí àlá tí àtàyé gan lèyó ti jìyà wọn àtàyé lèyó ti jẹyà wọn jógun dàrú kí á mú tó wá lè jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni gbogbo àwa náà ẹ má jẹ́ àtẹ̀rí ara wa jẹ ẹ má jẹ́ àtẹ̀rí ara wa jẹ àwọn òdodo tí a gbà pẹ̀lú àwọn òbí wa ń lé àwọn ìrìn gọ̀rọ̀ tá a lò pẹ̀lú àwọn òbí wa ń lé ìfẹ́ afọ́jú tá a fẹ́ pẹ̀lú àwọn òbí wa nílé ká má fẹ́ pẹ̀lú àfa kankan ká má fẹ́ àfa kankan nífẹ̀ẹ́ afọ́jú táwa bá ti ń rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ẹ̀pà fáyẹn tì ẹ̀pà fáyẹn tì so ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lẹ́nu tó bá ń ṣerú àwọn nǹkan báyìí ìbínú ńláńlá ni ọlọ́run ò ní òun ní òun ní láìkiri bẹ́ẹ̀ ìṣesí àwọn yahudi nù olùwà ní ulaika alladhina ishtara'u ad-dalalata bil huda wal 'adhaba bil maghfira fama asbarahum 'ala an-nar nípa pọ́lọ̀ ní pé òun ní báwọn ọlọ́wọ́n bá bínú sí wọn níjẹ́ bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́n bá bínú sí wọn ọlọ́wọ́n fi ní wọn ní bárò àwọn ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ anáwọn kẹta mú ọkọ̀dọ̀ àìlèmù wọ́n pa ìmàmá wọ́n sì mà ṣẹpẹ́ tí yẹn bá rí i pé kò mọ ni èyí ó gbá gírímọ́jú fún nígbà ẹ̀jẹ̀ ká gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ ká múra o kódà táwọn kan bá ń sọ pé ọmọ ọmọ wọ́n mọ̀ sọ pé èrò pọ̀ mọ̀ ní ìrọ̀pọ̀ mà tó bá mọ̀ ni kò jẹ́ ṣe báwọn ẹ jẹ́ ká tún súnmọ́ ẹ jẹ́ ká tún ṣerú gbìyànjú yìí bóyá kò mọ̀ ni bóyá kò mọ̀ ni ọlọ́run ní pé látara pé wọ́n mọ̀ wọn ò sì lò ó fastahaqul ghadaba wọ́n wá bínú sí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́run fala yanzur ilayhim wala yusakihim ìtumọ̀ pé ọlọ́run ọba ò ní wò wọ́n ọlọ́run ò ní fọ̀ wọ́n máa ay yuthni alayhim wa yamda'uhum yẹni pé ọlọ́run ọba la yuthni alayhi ọlọ́run ò ní yìn wọ́n ọlọ́run kò ní yìn wọ́n ọlọ́run ọba kò ní kọ́rẹ́rẹ́ kí wọ́n ní ọjọ́ gbìn alkiyama bal yu'adhibuhum adhaban alima alimami ibn kathir alayhi rahmatullah wọ́n ní bẹ́ẹ̀ náà ni irú àwọn ọ̀rọ̀ tí tọ́lọ́run sọ ní alukur'an yìí ipe ọlọ́run ò ní bá wọn kan sọ̀rọ̀ ọlọ́run ò ní fọ̀ wọ́n mọ́ ó ní ànábì sọ bẹ́ẹ̀ nínú hadith mi tó wà ní sahihu bukhari ànábì ní thalathatun la yukallimuhumullah ọlọ́run mẹ́ta kan bẹ ọlọ́run ní bá ru ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́gun ní alkiyama wala yanzuru ilayhim ọlọ́run ní wò wọ́n wala yuzakkihim ọlọ́run ní fọ̀ wọ́n mọ́ anábì tún ní wálé ọ̀hún ẹ̀dáàbùn ẹ̀lìm wọ́n wá jẹ ìyà ìyà yẹn lágbára àwọn kan tákọ̀ tánábì kọ́ ni pé ṣéyíkún zanin òun náà ni àgbàlagbà tí ń ṣe zina àgbàlagbà tí ń ṣe zina àbí kí wọ́n ní àáfà tí ń ṣe zina sòkínú ni ó dààmú sí lóun ọ̀mọ̀ràn ọlọ́run ni àgbàlagbà tí ń ṣe zina tí ó lóun ò So, tó pé ọ wà fẹ́ ìyàwó kan tó akọba tó wọ̀ pé ọkọ òótọ́ tó fẹ́ kejì kejì òótọ́ fẹ́ kẹta ìkẹta fẹ́ kẹrin tó láfẹ́ máa mú ọ ṣe zìnà so abáfà lọ jẹ́ ni ṣé kéwúlò ló mọ̀ kò yí ọ ni wàmẹ́lìkún kadhab àtẹnutó wà nípò àṣẹ tó a pé irọ́ ni mo wá ń pa ó wà nípò àṣẹ yóò sì máa parọ́ ìdáhùn kí ló yẹ máa mú ọ parọ́ ṣé ní tí yẹn máa ń parọ́ fún mi kí lágbájá máa ṣe kọ́ mọ́ sàbúrú fún mi àmọ́ wọ́n gẹ́gẹ́ lọ́ba ìwọ́n aláṣẹ ìwọ́n ni gómìnà kí ló ń parọ́ bá àwọn èèyàn fún kí ló ń parọ́ bá àwọn èèyàn fún nǹkan báyìí ní ti ṣe nìsín ó dìgbà báyìí àkílódé kò tí ì sáyé náà ni àwọn pé ẹsìn kan báyìí ẹ ìnṣáàlá ara ti ń dààmú àwọn olóṣèlú nù táwọn yẹn fi máa ń rí wọn lálábúrú aburú ẹlòmíì ò dé stage yẹn gan àmọ́ ìní fẹ́ kí n sọ pé ìní ṣe náà ni bá ní bóun sẹ́fà á ṣe kíní á ṣe é kíní ńkọ́ á ṣe é tìkì náà ńkọ́ á ti ń palẹ̀mọ́ rẹ̀ pa á ṣe é kí ló ń parọ́ fún malikun kedab ẹni tó lọ́wọ́ bínú sí jù ni ẹni tó wà nípò àṣẹ tó wá jẹ pé òpùrọ̀ èèyàn wá ni bákan náà anabi sallallahu alaihi wasallam tó ní kí wàá ẹ́ ìlú ń mustaqbirun anabi ní tálíkà tí ó jòkó jẹ́ tálíkà tí ó jòkó ara rẹ̀ jẹ́ ọmọ dèdè tó ń gbà ní sálárì ọmọ tí wọlé fún mustaqbirun yóò fẹ́ ṣe ìyàwó bí ìyàwó àwọn sàràkí àwọn ìyàwó olówó yóò fẹ́ ṣe ìyàwó bí àwọn ìyàwó olówó àwọn tí wọ́n ń jẹ́ àwọn ọba lòun náà fẹ́ ṣe ìyàwó tiẹ̀ náà istikbar tó yẹn ṣe rí ìmọ̀ wọn kíkálíkà ọmọ ṣe bí olówó wọn àpèjúwe rẹ̀ pọ̀ láwùjọ wa yìí gan táwọn èèyàn sì kíyèsí kódà tó ẹ polówó bá ní tó ẹ pétálíkà bá ní ọ wọ́n fẹ́ ìyàwó wọ́n kó ma kò nídìí kó máa wá oúnjẹ bí olówó kí i ike àánú ó oúnjẹ bíi kíni báwọn olówó ṣe ń ṣe náà ni. ara ìṣe bí olówó òun ni kọ́kọ́ ìyàwó kó fẹ́ ṣe ìyàwó àbí ìyàwó kó wá ní níjọ́ tá a bá ti lọ lè ṣe nìkan ẹ bá wa mọ́tò tọkọ ìyàwó jòkó sí àtìyàwó wọn àlọ́ lè ṣe kíni wọn lọ lè yá mọ́tò yẹn about wait ha tí wọn lọ ní mọ́tò ni àwọn olówó àwọn náà ní mọ́tò ara wọn wọ́n tún ní ẹ tó fi kọ́bẹ́kọ́bẹ́ sí i wọ́n ta kọ́bẹ́kọ́bẹ́ sí i tálíkà náà wà kọ́bẹ́kọ́bẹ́ ohun tó ń ta tó àwọn tí wọ́n bá táwọn gbòòrò rẹ̀ so a ìlú mustaqbirun gbogbo tí èèyàn máa fi ń kíyèsí ara yẹn tí yóò sì mọ̀ pé nǹkan ti ń lọ́mọ yẹn lọ́wọ́ nù yẹn máa ń jókòó ara yẹn jẹ́ bí yẹn bá ṣe máa náà ni kí yẹn rọra ṣe máa so ibi tí mo fi lọ bí eléyìí ni pé Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó sọ pé òun ò ní báwọn èèyàn sọ̀rọ̀ àwọn tó ṣe pé wọ́n rí òdodo òun ò ní lò ó òun ò ní tẹ̀lé kúńkálukú wa náà ká wúra wa o èwo ní hàn sí wa lódodo ìbúra lóde ìbúra lóde ẹlòmíì ọ̀rọ̀ súnà yìí wàláhì ti clear sí i àmọ́ ipò kan òun náà lọ́wọ́ láti yọ yìí ipò kó clear sí òun náà ni kódà ọmọ rẹ lómi ọmọ ìjà lérí sunnah nabi sallallahu alaihi wasallam àyàn ọmọ àwọn òpin ìwọ wàhálà tiẹ̀ mo ti rí bẹ́ẹ̀ rí ìsára wọn ní ọ́ tó bá ní ara wọn ni mo ní òpùrọ́ lé ọ́ òpùrọ́ lé ọ́ torí kí ni wọn ò rí kó ṣe kọjọ́ wọn kọ́lẹ̀ lóbi ni aaa arùpárá lélẹ́yìn látijọ́ yìí ni àṣekè tó sara wa náà sotori pé wọn ò rí wọn ò rí rí pé ń ṣe ńbẹ́ńbẹ́ nu ọkùnrin ńbẹ́ńbẹ́ nu obìnrin ńgò lè fẹ́ ṣe yẹn dà kéèyàn ròdòdò kéèyàn ọmọ tẹ̀lé kéèyàn ròdòdò kéèyàn ọmọ lò ó èsì sí àwọn Yahudi ni tó yẹ mùsùlùmí gbọdọ̀ jìnnà sí olúwa níṣẹ́ rí àwọn tí wọ́n ń hurú wà báyìí. ulaika alladhina ishtaraw ad-dalalata bil-huda yẹn ni pé àwọn ènìyàn wọ́n ìṣẹ́ra ó dọ̀láàlà wọ́n lọ lè kówó ranù ìtumọ̀ kí wọ́n kówó ranù ni pé wọ́n pàtàkì anù wọ́n dì í máa bilhuda nítorí fi sanwó ni ìmọ̀nà ọlọ́run wọ́n ju ìmọ̀nà ọlọ́run ọba kalẹ̀ wọ́n gba anù sọ́dọ̀ sọ́dọ̀ wọn bá ní irú eléyìí aburú ńláńlá ni. So, wal azaba bil maghfira wọ́n ní n ti ń jẹ́ àforíjì ọlọ́run àwọn ọ̀fẹ́ turan tó bá rò rodo òdodo ẹ̀sìn tí wọ́n wá tẹ̀lé ìtumọ̀ rẹ̀ náà ni pé kò fẹ́ àforíjì ọlọ́run ọba nù torí jọ́ tí yẹn bá ti rí òdodo báyìí tí yẹn bá sì tẹ̀lé òdodo àforíjì ọlọ́run bá ti síyàn. tẹ́bárí gbogbo bá pẹ́ nídìí aburú láyé tí sì ráhùn yẹn sọ fún un tí ò já ọkùn bẹ́ẹ̀ ìwà yẹ̀húdí ní bẹ lára rẹ̀ kí wọ́n sọ fún mi ọ̀tọ̀ nìyí òun bí àti ọ̀rẹ́ ni ah, ìrẹ́ nìyẹn kan sọ kódà mà so irú ẹni tí wọ́n sọ pé kódà yìí mà òun ẹ̀rí pẹ́sẹ̀kẹsẹ̀ náà ni yóò ni yóò yí padà àmọ́ kí wọ́n ṣe wá sí lónìí wọ́n ní kí ọ̀dà ẹ̀ kódà wọ́n ti gbọ́ rí kódà yóò rẹ̀ ẹ̀tọ́ ọdún mẹ́jọ ọdún mẹ́jọ tí mo ti gbọ́ yóò kọ̀dá kí ọmọ lò ká kíní sọ́wọ́ ọ̀ka kíní sọ́wọ́ lò kódà yìí tẹ́sẹ̀ rí ìtọ́túmọ̀ tó ń ya ejò tí wọ́n ya kéèké tí wọ́n ya kírọ́ọ̀sì wọ́n ya máínọ́ọ̀sì wọ́n ya sí àbí kan ya two four kíní kan tí mo ti palaba ń kódà mo ti gbé ọdún kò náà dáa ẹ̀sìn ẹ̀sìn ba lọ́wọ́ rẹ̀ ẹ̀rẹ́ tún wò mọ̀mọ̀ kí àǹtú gan mo mọ̀ ọ̀yẹ́kọ̀ ọ̀yẹ́kọ̀ dáa àmọ́ <laughs> Ah. sùúrù àwọn ìṣesí báyìí ìṣesí ti àwọn Yahudi ni so mùsùlùmí ní wọ́n fẹ́ jẹ́ mùsùlùmí gidi èyí ó pèrèvà òdodo òdodo wọn tẹ́yẹ̀ lọ́rùn kódà gbogbo tí ó bá jáde nídìí rẹ̀ lọ gbogbo tí ó bá máa jáde nídìí rẹ̀ ní fìtínà tó rárá tí ń bẹ́ ń di òdodo nu o tí èèyàn bá fẹ́ di òdodo mú gbàgbé pé ìfẹ́ rí fìtínà gbàgbé pé ìfẹ́ wàhálà gbàgbé pé ìfẹ́ ibú gbàgbé rẹ̀ gbàgbé rẹ̀ àwọn yóò bu ọ ní tó bá fẹ́ ṣòdodo kódà àwọn yóò fi kórìíra rẹ̀ hàn níjẹta tí mo wà ní Èkó ẹnìkan wá béèrè béèrè kan ó ní pé ẹ dákun kí ló máa ń fa náà táwọn yẹn fi máa ń kórìíra ẹni tó bá ń ṣe súnà wàláì ni bó ṣe béèrè náà nù bí kí máa ń fà táwọn èèyàn máa ń kórìíra ẹni tí máa ń ṣe súnà sùmọ́wá ni tó fà á òun náà ni pé òdodo ni súnà irọ́ làwọn èèyàn wá ń bẹ lérí rẹ̀ ẹni tó bá fẹ́ dúró ti òdodo àwọn tí ń bẹ ń di irọ́ ó kórìíra rẹ̀ àfẹnutọ́lọ́n bá sànú ẹ máa ń lẹ́ni tí kì í ṣe onísúnà tí wàá nífẹ̀ẹ́ ẹni tí ń ṣe súnà tí ò ní máa ta kò tó sì fẹ́ràn rẹ̀ ah. rú ẹni wọ́n tí ó ní àní ẹ máa bu wọn mọ́ máa kí ló dé ẹ̀ àní ẹ máa bu wọn so ẹ rí pẹ̀lú ẹni yẹn nǹkan kan ti ń hàn sí ni so mo ṣáà ṣàlàyé yẹn fún pé n ti máa ń fa nù so yẹn gbọdọ̀ wá máa ní sùúrù yẹn gbọdọ̀ ní àfaradà yẹn gbọdọ̀ tó ìwà yẹn ṣe yẹn gbọdọ̀ tó ìbálò yẹn ṣe pẹ̀lú àwọn èèyàn sòun ní òpàdà tí kó wá hàn sáwọn èèyàn nígbẹ̀yìn tó bá yá pé ah, òdodo lẹ́nu yìí gbé lọ́wọ́ kódà wọ́n padà wá fẹ́ràn rẹ̀ ju ẹlòmíì lọ. sọlọ ni ẹni tó bá ń ròdòdò tí kò lò ó ìṣọ́ra ad-dalalata bil-huda wal-'adhaba bil ó fi àforíjì ọlọ́run ọba kalẹ̀ ọwọ́ àfọwọ́ rẹ̀ wá ọlọ́run ní fama asbarahum ala an-nar olúwa nírú àwọn ẹni wọ̀nyí a wọ́n pẹ̀lú ìyá ọlọ́run wọ́n ṣe àfaradà ìyá wọ́n ṣe àfaradà ìyá torí pé kí ni bọ́ bá lọ fẹ́ sájáde kò nínú ìyá ọlọ́run kò sí ọ̀nà tí wọ́n gbà jáde sẹ̀rẹ̀tẹ̀ ìyá bá ń jẹ́ yẹn gbà mí wọ́n máa yóò họ òun ni ó ti họ lọ ọmọ àkẹ́wọ̀ mi ọ̀bá mọ́ ti bọ́ ìyàtọ̀ ọlọ́run kọjá yìí wọn fama asbarahum ala an-nar ìyẹn ó ṣe sùúrù ni toró ò lè rí ibi bọ́m̀bẹ́ nínú ìyà ọlọ́run sunna ni mùsùlùmí nínú tó gbọdọ̀ mọ́ bàyàn lẹ́rù jùlá yé òun náà ni ìyà ọlọ́run pé bó ni ìyà ọlọ́run bó ni ṣe ní lẹ́tọ̀ọ́ sí i nígbà pé ní at-taqwa ìbẹ̀rù ọlọ́run nítorí wọn sì fẹ́ ká rí inú àwẹ̀ yìí náà nìyẹn bí ká bẹ̀rù ọlọ́run ọlọ́run ní kutiba alaykumu siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tatakun ká jólú bẹ̀rù ọlọ́run ká fi oṣù kan yìí ká fi wọlé kéwú bẹ̀rù ọlọ́run ká fi gbé ẹ̀mí wa wọnú bẹ̀rù ọlọ́run sọta ti wá wọbẹ̀ ká kí ìbẹ̀rù ọlọ́run yẹn kó padà má aburú ni fún mùsùlùmí kó jẹ́ pé nínú àwẹ̀ náà ni aburú tó wà máa rọ̀ lọ́rùn láti ṣe tí a bá sì ṣàkíyèsí wàláhì bí lọ́rin ṣe rí aburú máa ń rọ̀ àwọn èèyàn lọ́rùn láti ṣe nílùú yìí nínú àwẹ̀ ni nínú àwẹ̀ ni ẹ wọ́n tẹ bá jòkó síta láago mẹ́wàá nígbà tí ẹ bá ṣe nú àwẹ̀ ẹ ní lẹ́nu kankan tí ọmọ lọ tí ọmọ lọ tí ọmọ bọ̀ tí ọmọ lọ tí ọmọ bọ̀ ẹ ní rí pàtàkì jùlọ obìnrin àmọ́ lásìkò yìí wọ́n dágbére fáwọn ìyá wọn àwọn lọ wá sí wọ́n láwọn lọ wá sí sẹ́ni bá ṣe dúró ìta àwọn obìnrin kan níbí ẹ máa rí wọn ọkùnrin obìnrin àtọkùnrin àtobìnrin wọn mọ kìbọra wọn láàrin wá sí tí wọ́n wà mẹ́ tí wọ́n mọ fagbó lẹ́gbẹ́ kan ẹ dákun sí wá sí leléyìí àbí èṣù wọ́n ti gbé èṣù kalẹ̀ gbogbo àwọn èṣù èèyàn náà wá darí wá bá wọn àwọn èṣù èèyàn wá darí wá bá wọn ẹ mọ wá gbáriwo yéé ẹ kígbe ọlọ́run èyàn sì máa ń kígbe ọlọ́run èyàn sì máa ń kígbe ànábì ẹ kígbe ẹ ẹ so kí ló fa ni pé ìbésùjòbì ní jẹ́ báwọn ìbésùjòbì sọlọ́n kọ́mọ́sá sànú fún yẹn o inú rọ̀mdọ́n èyàn máa ń súnmọ́ lọ́wọ́ bá sí ni aburú a máa sọ̀rọ̀ sí fún yẹn sí ni kọ́lọ́n kọ́mọ́sá sí wá bẹ́ẹ̀ o tó yẹ pé bẹ̀rù ọlọ́run tọ́lọ́run fẹ́ kárí kọ́lọ́mọ ṣe kárí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk naam. olùbẹ̀rù ní asalaamu alaykum ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàlàyé irú àwọn èèyàn tí èèyàn lè bá gba àwẹ̀. ẹnìkan náà lèèyàn lè bá gba àwẹ̀ òun náà lẹ́ni tí ó kú tó ṣe pé ńgbà tó kú ó ti jẹ àwẹ̀ báwo ló ṣe jẹ àwẹ̀ ni pé nínú Ramadan ká ṣe pé ó rẹ̀yàn nínú Ramadan ìgbà tí Ramadan parí ara rẹ̀ wá yá ara rẹ̀ yá dáadáa àmọ́ kò tí ì san àwẹ̀ yẹn ó ṣe kú lẹ́yìn ìgbà wọn bí ó tún rẹ̀ ni bóyá kò rẹ̀ ni ó wá kú irú ẹni yẹn èèyàn bá san àwẹ̀ yẹn àbí kò kí ń ṣe Ramadan ó lérí ni pé ọlọ́run fẹ́ gbààwẹ̀ mẹ́ta fún ọ sọ àwọn tán súnmọ́ sí mà nígbà ìyá yìí lérí kó tó di pé yóò kú kún ọ gbààwẹ̀ mẹ́ta fọlọ́run irú ẹni yẹn tó bá kú àwọn tí wọ́n súnmọ́ gbọ́dọ̀ bá gbọ́dọ̀ gba gbà àmọ́ ẹni tí ó sàmú ẹni tí bóyá ọ̀rẹ́ kọ̀ wá bọ́ lórí àárẹ̀ kọ̀ bọ́ lórí àìsàn bóyá ó sọ pressure fún orí ara yẹn náà ló sá wà fá tí rọ̀mùdọ́nù fi lọ ara rẹ̀ ọ̀yá tó fi di pé kú irú ẹni yẹn kọjá ọ̀ẹ̀ yóò ní bá san àwẹ̀ kankan wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ó tọ́ kí èèyàn máa kí irun lẹ́yìn ẹni tí ń kí irun yárayára tó ti jẹ́ pé bàbá yẹn náà fọwọ́ sí i. òkè wíwá báwọn onímọ̀ lọ́kì tán sẹ́rìtọ́ kí bàbá yára yára bá ní náà ni bàbá ìmáàmù olùkọ́ kejì náà so bàbá yára yára tó kún ní ìmáàmù tí bàbá náà tó wá ní bàbá tó bí yẹn náà tó wá ní ẹ̀ gbọ́dọ̀ rí ọ ọ gbọ́dọ̀ mọ kírun bẹ́ẹ̀ ni o sórí jẹ́ kí wọ́n yàgà kankan lọ́fà ni bàbá yẹn fi wí bẹ́ẹ̀ ntí yóò ṣe ni pé ẹ máa kí lẹ́yìn rẹ̀ àmọ́ taj'aluha nafilatan wàá sọ di náfìlà ni so tó bá ti kí tán ọ̀rọ̀ abọ́ sẹ́yìn àbọ̀ bọ́ sínú yàrá rẹ lọ ṣe kí ni lọ tún mọ ìkí torí ẹni tí ń kírun tí ń yára bóyá kèké bá ti àpé kò ní rúkú dáadáa so irú ẹni yẹn kò ní rún o nítorí ọ̀hún náà láì fi ṣe ni pé màá fi kí náfìlà lẹ́yìn rẹ̀ kọ́ ọmọ lọ lè kí kí ni ẹ̀rí abdullah ibn umar oní sọ pé idha kana an-nasu yu'akhiruna salata an mawaqitiha tí wọ́n ti ráwọn èèyàn tó ṣe pé bó ṣe yẹ kí wọ́n kírun lásìkò yẹn wọn ò kí wọ́n máa máa dílé irun oní salli fi baytik yẹn ni pé ẹsikí wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan nu tí ọba àmú kírun nínú létí ẹ waj'al salataka ma'ahum subha irun tó àwọn ọmọ náà jáde lọ́ba wọn kí sọ́ọ́dí náfìlà lọ́mọ kí náfìlà pẹ̀lú wọn so irú ẹ̀ náà ni ẹni tó pé mọ́mú kírun gbanagbana lọ́lẹ̀ kírun lé ẹ tó bá di pé wọ́n bá fẹ́ kí báwọn kí náfìlà sọ̀dí náfìlà kọ́mọ́ di pé lágbájá kìtì ẹ̀ kírun lágbájá kìtì ẹ̀ jáde wá kírun so wallahu a'lam. olùbẹ̀dẹ̀ asalaamu alaykum ẹ̀rí wo wà fún náfìlà òru àti àwọn èèyàn máa ń kí ní inú àwẹ̀ tí àwọn yẹn máa ń kí nínú àwẹ̀ Ramadan tí wọ́n sì máa ń kéde nínú mọ́sálásí wípé náfìlà òru tòní rákà báyìí báyìí súrà báyìí báyìí sálámà báyìí báyìí. tọ́ ọlọ́kọ́mọ́sá làwa níbi ìfẹ́ nú ọlọ́mọṣá làwa ń bẹ̀ o ṣe rí ọ̀rọ̀ náfìlà yìí ọ̀rọ̀ tó clear jù ni kí ọmọ pé náfìlà òru òní àwọn afáàsì ń ṣàlàyé wípé kíní yìí kò sí nínú súnà nábì ànábì tí níbi ṣe máa ń kírun rẹ̀ tó bá kírun tarawih Aisha clear ó ní nínú Ramadan àti kò ṣe Ramadan ànábì ò kí ń kíjú mọ́kànlá lọ ànábì yìí kíjú mọ́kànlá lọ ó ṣe Ramadan kì í ṣe Ramadan mọ́kànlá náà ni máa ń kí subakana anabi tó wá ṣàlàyé pé báwo la ṣe kí gan aisha ṣàlàyé rẹ̀ pé bá anabi ṣe máa ń kí lélẹ́yìí káwa ní ọ̀wọ́ alágbára bẹ́ẹ̀ ṣùgbọ́n ìmáàmù yín kì í ṣẹni tí ó lè fa kéwúgùn lọ bẹ́ẹ̀ ẹ̀yìn wọ́n wá túmọ̀ sí pé kọ́ wá kí ju ti anabi máa ń kí lọ yóò wọ́n túmọ̀ sí kódà àwọn Saudi tí wọ́n máa ń kí twenty sọ àwọn afáàsù náà ń sọ fún wọn pé kò bá mu àwọn ń sọ pé àwọn rí hadithi àmọ́ hadithi irun hadithi ọlọ́láfíà ni àwọn ń sọ pé hadithi ọlọ́láfíà ni tọ ẹ dákun bó hadithi irun òru òní òru keje nọ́fìlà mẹ́tàlá sálámà mọ́kànlá nbọlẹ fatia mẹ́fà mẹ́fà alamutala kẹfà ọgbọọgbọn ẹ dákun nbọlẹ tirẹlẹ yìí so náà ni pé àdádálẹ̀ àdádálẹ̀ ni o ẹ wá wo bó ṣe wá burú tó àwọn yóò tún gbé lọ sí rédíò náà wọ́n tún sọ announcement rẹ̀ ó tún mọ announce ẹ̀ sọ ẹ dákun sọ aburú ńláńlá ni ẹni tó bá súnmọ́ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ kí n ò jẹ́ kó yé wọn sukùlọ̀ kọ́ mọ́ ṣáà fún wa subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.